الحمد لله رب العالمين الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وصلاته وسلامه على أشرف خلق الله وسيد بني آدم نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أيها المباركون والمباركات أوصيكم بنفسي بتقوى الله سبحانه وتعالى وأوصيكم بذلك أمرنا ربنا سبحانه وتعالى في مواد عديدة متنوعة مختلفة في كتاب العزيز بهذا الأمر وبهذا وصى الله سبحانه وتعالى الأمم السالفة الماضية قبلنا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 لذلك بين لنا أمور ديننا وشرائع دين الله سبحانه وتعالى وكان بنا رؤوفا رحيما كما وصفه ربه سبحانه وتعالى بقوله أعوذ بالله من الشيطان الرجيم لقد جاءكم رسول من أنفسكم عزيز علي ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم عباد الله قد تنوعت أقوال الأطباء فيما تعلق بالطاعون ولكن عندنا أمور من المغيبات لا تخبر من الناس إلا الرسل ونقلوها إلى قومهم وأفصحهم وأبلغهم رسالة نبينا محمد صلى الله عليه وسلم وقد جاء الرسول الله صلى الله عليه وسلم عدة أمور على ما تعلق بالطاعون وبهذا فرق أهل العلم بين الطاعون والوباء فقالوا إن بينهما عموما وخصوصا فكل طاعون وباء وليس كل وليس كل وباء طاعونا عباد الله فالطواعين متعددة كما صح على رسول الله صلى الله عليه وسلم ولكن أول طاعون وقع الأرض بسبب من وفي قوم جاء في الصحيح أن سعد ابن أبي وقاص يسأل أسامة بن زيد أسمعت من رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم من الطاعون شيئا فقال له أسامة نعم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الطاعون رجز أرسل على طائفة من بني إسرائيل وفي رواية بقية عذاب أو بقية رجز أرسل على طائفة ممن كان قبلكم إلى غير ذلك ممن سأل رسول الله صلى الله عليه وسلم ولقد التبس هذا الأمر على بعض الصحابة حتى سألت أم المؤمنين النبي صلى الله عليه وسلم كما جاهد في المسند بإسناد حسن فقالت يا رسول الله أما الطعن فقد, أفرنا فقد عرفناه فما الطاعون فقال رسول الله صلى الله عليه وسلم قدة كقدة البعير قدة كقدة البعير الحديث وقال فعله سبحانه وتعالى سبحانه وتعالى àtọ̀rọ̀ àlékún ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam tó jẹ́ ìkẹ́ fún gbogbo wa allah subhanahu wa ta'ala bá ní sàlékún kí ànábì náà bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn àti sọ̀hábà rẹ̀ jẹ́ àlọ́ wa nàtọ́ kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ mọ̀ ìyànú wípé ká rẹ̀ gbogbo gbọ́dá wà náà wọ́rọ̀ sẹ̀sí kọjọ́ járe bí ìbẹ̀rù yóò ṣe di òótọ́ nínú sẹ̀mí ẹnu kọ̀ọ̀kan wa kọ́mọ́sà sí rọrùn fún wa kọ́dàkùn kọ́sànù wa gbogbo ìbẹ̀rù rẹ̀ tí ó máa wa kọ́mọ́jì ojúnú mọ́sálásí lọ kọ́dàkùn kó jẹ́ àlè ìbẹ̀rù rẹ̀ ní ju gbangba gan lọ jẹ́ gbangba wa níbi ìbẹ̀rù wa Allah subhanahu wa ta'ala jẹ́ kíkọ̀rọ̀ wọ́ dáa jù bẹ́ẹ̀ lọ wọ́lájà kan sọ̀rọ̀ sí sọ́wọ́ níbi khushu'un nifaq gbogbo àlàmbí ọbẹ̀ wọ́lájà kan la hawla lana wala quwwata illa Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ àwọn ànábì sí àwọn ọmọ nàbí adama níjọ níjọ ṣùgbọ́n ẹni tó dáa jù ní àlàyé ẹni tó dáa jù lọ́kànkẹ́ òun náà ni ànábì sallallahu alayhi wa sallam tó jẹ́ ànábì ìgbẹ̀yìn ìgbẹ̀yìn tó jẹ́ pé tí ẹnìkan bá tún ní àdìọ́kàn pé ànábì mi tún wá lẹ́yìn rẹ̀ tọ́bẹ̀ kú sórí àdìọ́kàn yọ ọ̀rà sínú náà lọ́nìí gbogbo orú pósítà torí ọmọ ilẹ̀ káàkiri kọ́dà kọ́ máa kọ́ bí kan kí kọ́ máa pè mọ́sálásí kókó kìnnìkan islamic kìnnìkan kankan gbogbo torí ọkọ̀ rẹ̀ ṣùgbọ́n náà sàlẹ̀ ọkọ̀ rẹ̀ ni pé ànẹ́bì kọ́ ni ìgbẹ̀yìn ànẹ́bì ó ń tọ̀n tọ́bẹ̀ tásórí bẹ́ẹ̀ yọ̀ọ̀rà náà lọ́ni ọ̀sán ọbẹ̀ lọ́hùn ọkọ̀ ọbú ọkọ̀ òfòtò ṣáìtọ́n tó gbé tàti fi ń kóróga má jù òfin kó akólẹ̀ yá ànẹ́bì o wọ́n rájà ọkùnrin sọ ànẹ́bì sallallahu alaihi wasallam òun ló bá ní tọ́lọ́sọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan a ní afẹ́ ká mọ̀ wípé ìyàtọ̀ ó ń bẹ láàrin àlùwàbá wàtòrìn ní júmọ́ a a sàlàyé pé tí a dàpọ̀ mọ́ tá n pè ní àmọ̀ rọ̀mádà ọdún wo ló ńgbà Madina ló ti ṣẹlẹ̀ ṣùgbọ́n kí ni ǹjẹ́ ojú ayé àṣà islam ni kì í ṣe ojú ayé rẹ̀ bákan náà kí ni Madina a ọ̀rọ̀ bó ẹ̀bólà ti ń bẹ́ńtà yìí ó ní ń gbé wa lọ síbi àwọn nǹkan tá à ń sọ torí wípé ń jojúmọ́ òní ń kálukú tún padà ń gbọ́ oríṣiríṣi àwọn àyànyàn kí wàá ní tọ́kì èmi àtẹ̀yìn torí wípé ẹ̀bólà ń bẹ́nu mà Allah subhanahu wa ta'ala bí lára ń tẹ́ ọ̀jú sáyé ni ṣùgbọ́n tó bá wá yọjú yìí tá a la fẹ́ lọ rè bá tí ó bọ̀ wá sọ nǹkan tó ní bá ṣe pẹ̀lẹ́ sí mbẹ́ kò sí ṣùgbọ́n ànábì wa ànábì ìgbẹ̀yìn ìgbà ni a jẹ́ pé àgbọ̀dọ̀ mọ́ bá nǹkan lọ́dọ̀ rẹ̀ tí ó jẹ́ ìwòsàn fún nǹkan tí ó jẹ́ ìdáhùn sí ìbéèrè ẹnìkọ̀ọ̀kan wa tá a lè máa béèrè lórí rẹ̀ àwa afẹ́ wu láti bí n tá n pè ní aliwabao wàtọ̀ọ̀rùn à ń tí bọ̀ díẹ̀díẹ̀ níjẹjọ wípé aliwaba òní ń pè ní àjàkálẹ̀ àrùn àjàkálẹ̀ àrùn ní aliwaba àtọ̀ọ̀rùn ìtẹ́ńpẹ̀lẹ̀ tọ̀ọ̀rùn ààrùn ni àlùbáni tó náà máa fa kí àṣàràn kádàrà kọ́pọ̀lọpọ̀ èèyàn máa kú lọ́wọ́ wọ̀ tẹ̀lé ṣùgbọ́n tọ̀rún tọ̀rún tí wọ́n fẹ́ sọ́dọ̀ àbá ń bì oríṣi ọ̀rọ̀ ni wọ́n ń pè wọ́n lè pé wọ́n lè pè ní olóde wọ́n lè pé ìgbóná ṣùgbọ́n séyàtọ̀ wà ń láàrin méjèèjì apá kan àfa khususan ní àtìbá náà tí wọ́n ti lọ wọ́n ní nǹkan tí wọ́n ń pè ní tọ̀rùmì ìbàjẹ́ kan tó lè ṣẹlẹ̀ sínú afẹ́fẹ́ tàbí àrùn kan tó lè ṣẹlẹ̀ láti bi gbìrá méjèèjì náà ni ibi tá a ti ń kárùn jù afẹ́fẹ́ tàbí ń tàǹjẹ́ tọ́yìn tí àbúrò bá ti wárí láti bẹ̀ ó lè wá fa tó ẹgbà fẹ́fẹ́ ló dàrú ọ̀pọ̀lọpọ̀ wà lè bóòsì ẹgbẹ́ tá ní fi afẹ́fẹ́ mú a máa kó wà lẹ́yìn láti abẹ́ ẹbẹ̀ ṣùgbọ́n a'udhu billahi minash shaitani rajim táfẹ́ bá dàrú yóò máa fa ọ̀pọ̀lọpọ̀ wàhálà lọ́tún lọ́sí ṣùgbọ́n alùwàbá tó ní pé àwọn kankan ń bẹ tí ọ̀sán bá jẹ́ kí kọjọ kó jẹ́ arígbé kalẹ̀ kó sì rọ̀zákọ̀ àwọn náà ní àgbọ́yé rẹ̀ yóò jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀bùláì yóò jẹ́ kí mùsùlùmí onísinmi wàláhi wàlá láti ọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam wàláhi àṣẹ ó fi lẹ́tà ránṣẹ́ sí àtẹ́lẹ̀ lórí àlàmọ́rí báyìí àádìbẹ́ bí idhnillahi ta'ala tí wọ́n bá wá ní tọ̀rùnù jàǹbì kan wàbáwù jàǹbì kan tọ̀rùnù a máa ṣe sábà bí ikú ọ̀wọ̀wọ̀ alùwàbá ó ní àjàkálẹ̀ àrùn lódidi àfáàní ẹ̀mẹ́jì àdáàmù jìnnà tí wọ́n bá ti ń pè nǹkan kan ní àjàkálẹ̀ àrùn tọ̀rùnù náà pín bẹ̀ tọ̀rùnù nínú ara kí ni àrùn ló wà torí pé kẹsẹ̀ tọ̀rùnù nìkan ìlú máa ń fa ikú ọ̀wọ̀ọ̀wọ̀ à ń bọ̀ ń bí ẹ̀rẹ́ ṣùgbọ́n tí a bá ní àjàkálẹ̀ àrùn òun náà tó kọ́ tọ̀ọ̀rún nùnú tí a bá ní tọ̀ọ̀rún nù rẹ o ọ wà nù àjàkálẹ̀ àrùn ni òun kọ́ ló kó orúkọ gbogbo àjàkálẹ̀ àrùn sínú àwọn bọ̀ kí ni ẹ̀rí wa tá a fi máa anabi sallallahu alayhi wa sallam lọba ni kíá ilé àtọ̀rún oríṣiríṣi nǹkan ọ̀nà mẹ́ta àwọn afáà ń pikin ní ìsí wọ́n ní tọ̀rún yóò agbárù bìhín kàmá àkọ́rọ̀ bí dálíkà al-allama ibn al-qayyim fi zaadi al-ma'ad rahimahullahu ta'ala àwọn afáà wọ́n máa ń lò tọ̀rún tí wọ́n ti sọ pé tọ̀rún wọ́n máa ń dọ́gbọ́n fi sọ ń pa nǹkan mẹ́ta kan wọ́n ní kí ni ká àkọ́kọ́ ó náà ni hadal asar al-zahir ẹwù gbàtà àwọn afáàdì sọ̀rọ̀ lẹ́wọ́ wọ́n ní tí àjàkálẹ̀ àrùn ìbádé àwọn àpẹẹrẹ táwọn èèyàn fi máa mà pé nǹkan ìṣẹ́ ní báyìí hayajanu dami kẹjì ọmọ ẹgbẹ máyàn lára وقروح تخرج خلف الأذن àwọn bíi kárọ́kànra wúwá kí kòkòrò dé ní sábà máa bẹ̀rẹ̀ láti bí ẹ̀yìn etí wa kullu hadhihi al-athar qad tusabbibu al-qayn nígbà míì a sì máa fa kéèyàn máa bì nígbà míì a máa fa khuruju dami min ghayri mawdi'ihi kẹ́jì ọmọ ajáde tí èti jáde tẹ́lẹ̀ wọ́n táwọn bá ti sọ̀rọ̀ ntíẹ́ tí nǹkan ìbá ti wá ṣẹlẹ̀ àwọn èèyàn máa gbé e. nítorí wípé ìbàjẹ́ inú afẹ́fẹ́ a máa fà tí ìwà ìbá ti ṣẹlẹ̀ tọ̀húnù jáǹbí o apá kan ni wọ́n máa ń lò bẹ́ẹ̀ bákan náà al-mautu wal tí kú ọwọ́ bá ń ṣẹlẹ̀ tí sáńtẹ̀lẹ̀ àti ẹ̀rẹ̀ wọn ni ah tọ̀húnù ń pàwọn èèyàn wà máa fi sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta asábàbù alifáìlù lè hádà almarot hàn in tí wọ́n máa jẹ́ sábà bí rẹ̀ dídé rẹ̀ tí máa fa sábà bí rẹ̀ tí a máa ní tọ̀húnù tọ̀húnù in tí máa fa sábà bí rẹ̀ ọwọ́ apẹ̀ka ibi tó wá apẹ̀ka sí yìí àwọn àtibá àwọn doctors tí wọ́n jẹ́ medical doctors wọn ò mọ̀ rárá orí ń báyìí láti ń sọ yìí àyàfẹ́ ń bá jẹ́ mùsùlùmí nù wọn tó súnmọ́ àwọn tí wọ́n mọ̀ tí ànábì sọ àbó náà padà kàńpá tí ànábì sọ yọ ṣẹ̀ṣẹ̀ wàá fi kú ẹ̀ǹtí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wà ilá agiriyan máa lò kí wàá làwọn kan nítorí kí ló sì fà nítorí wípé nínú nǹkan kọ̀kọ̀ lọ́wọ́ àwọn ànábì ni ẹ̀sì sọ yóò fún inú kí lọ́wọ́ inú ga kọ̀kọ̀ lápẹ̀rẹ̀ ń sàǹsọ̀ máa pé tíyàn bá wọlé rẹ̀ tó ní bísmìláì tó tilẹ̀kùn wallahi sùn ní wọlé fa inna shaitan la yaftahu baban dhukra ismullahi hẹ́wọ̀ ní ruwa mi la yaftahu baban mughlaqa gbogbo lẹ̀kùn tíyàn bá fọwọ́ kọ́ lọ́ntì èso èsìrí tí wọ́n tilẹ̀kùn kọ́ ṣèyítọ́ nǹkó yìí lágbára lágbára kọ́sọ̀ fún òsì lẹ́kùn para ojú kan nìyẹn. anabi sallallahu alayhi wa sallam nígbà tí n bá ní sọ̀rọ̀ ní tiẹ̀ eléyìí náà àyíntà afẹ́ mọ̀mọ́ wà báwo yàtọ̀ sọ̀rọ̀ àkọ́kọ́ جاء من حديث أبي سعيد الخدري استغفر جاء من حديث أبي موسى الأشعري رضي الله تعالى عنه والحديث مخرج في المسند وفي غيره بإسناد حسن النبي صلى الله عليه وسلم بما صحابة سروا أني فناء أمتي بالطعن والطاعون فناء أمتي بالطعن والطاعون فناء لدي الأربعة أني تتا وملاتي بفيلي فانيا fàlẹ́wù ummati ibi tí ọ̀gọ̀ọ̀rọ̀ ẹ̀mí àwọn umma mi ó ti máa bọ́ tí ń bá lọ tán mo fẹ́ sọ fìnáwù gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ ilé tá a bá kọ́lé tán àyè tó bá kù lẹ́gbẹ̀ẹ́ tàbí níta plural tiẹ̀ máa ń wá ní afúnilíyà ó súnmọ́ra wọn ni wọ́n yàtọ̀ síra wọn fanáwù títẹ́ nìyẹn fìnáwù gbangbalé hasan wa ni fanawu ummati títà àwọn umma mi bitọ́ni wàtọ̀rún wọn ó gun apáapọ̀ ni wọn ó sì kí ni o ntí ọ bitọ́ni wàtọ̀rún bitọ́ni wàtọ̀rún katubayi wọn ó gun wọn níta táyé rí pé wọ́n sá lágbájá yìí lọ́gbẹ́ wà tọ̀ọ̀rún àti tọ̀ọ̀rún qila ya Rasulullah wọ́n ló sá lérè pé fatọ́ fatọ́ àánú kọjá àrọ̀fúnà àmàtúmọ̀ pé wọ́n sáyà lọ́gbẹ́ àárọ̀gbẹ́ alẹ́rẹ́ ntọ́sá náà fáma tọ̀ọ̀rún kí ló wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú tọ̀ọ̀rún amsa wa ni ah tọ̀ọ̀rún wàhzù àdákìkún mínàlì jinni ọgbẹ́ tinú ni ṣùgbọ́n àwọn ọ̀tá yín nínú ọmọ èṣù àni ọmọ dasí yín la tó bá ti ṣẹlẹ̀ ikú ọ̀wọ̀ ọmọ ṣẹ̀ látọ̀dọ̀ àwọn tọ̀ òní tí wọ́n bá sáyàn lọ́gbẹ́ ńta èyí ò rí ṣùgbọ́n àwọn àlìjẹnu àwọn ni wọ́n wà sáyàn lọ́gbẹ́ nú ọgbẹ́ tinúsìrè kò ní kò ẹ ìtí wọ́n fi wọ́n pè wọ́n sùn èdè lọ́bọ̀ wa ó ní àtọ́nù ìdàkẹ́nà gọ́ọ̀rọ̀ náà fìdí kí wọ́n sáyàn ní nǹkan ṣùgbọ́n kọ̀ṣẹ́ tí ó rò ju bí ẹ ti sáwọn tí ó rò ju ẹgbẹ́ ńbẹ nǹkan sì dé lápẹẹrẹ ká sọ wípé wọ́n mú ẹnu abẹ́rẹ́ tàbí n tó tó mú jẹnu abẹ́rẹ́ lọ wọ́n wá fi góòyàn ní ọkàn bí ọ̀nà bíi fifty tó pé téèyàn bá ń wọ ọkàn kakùsẹ̀ èèwò téèyàn mú lọ tí ń wò báyìí tọ́lọ́kàn bá ń pè rárá egbòrè lọ́kàn wọn yìí tí wọ́n ń pè ní wáxù nìyẹn àwọn ọ̀tá yín nínú àwọn àlìjẹ̀nà àwọn ni àwa máa sàyín lọ́gbẹ́ ìgbà irú rí ọwọ́ àpọ̀ láàrin ibi tọ́pọ̀lọpọ̀ ọgbà lọ ọ̀nà kan àwọn afọ àwọn afẹsọ lórí eléyìí pípé hmm, táwọn bá sọ bá ń fún wa àwọn tí wọn jẹ medical doctor sí àwọn ànábì Ọlọ́run ni a lè sọ̀rọ̀ báwọn àwa gbà pé bó ṣe rí nu ṣùgbọ́n táwọn kọ́ kọ̀ lọ́ báwọn láfíà sọ pé sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn afọ ni kí ni ó fa wáxù yẹn èyí tí ó fa òun náà ni ń tá fi mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin tọ̀húnù àti alùwàbá kílẹ̀ rí wa النبي صلى الله عليه وسلم حديث أبي هريرة رضي الله تعالى عنه والحديث مخرج في الصحيح من بخاري رحمه الله تعالى وفي غيره أمسى صحيح لا يدخل الجنة الدجال والطاعون مدينة أورادا tọ̀hún ò ní wọbẹ̀ kí ló ní wọbẹ̀ o tọ́ dajjal ò ní wọ Madina tọ̀hún ló sì ní wọ Madina tọ́yì kí nàbí ìwà gbàlẹ̀ o a jẹ́ wípé gbogbo tí a bá ti ń pè ní tọ̀hún kò ní wọ Madina kí wá ní tọ̀hún tá So òun náà ni hadithu abi musa alashari wípé wọ́ọ̀sù àjá ikùn ọgbẹ́ni tọ́jọ́gbẹ́ tí ò ṣe é fojú rí tó sì jẹ́ pé inú ní ẹtì máa ń sáàyàn ṣùgbọ́n àwọn ọ̀tá yín nínú àwọn àlìjẹ̀nù ọ̀nà ẹ̀mọ́ ṣiṣẹ́ wọn tí wọ́n wọ́n ọ̀nà tí wọ́n gbà pàyín lápàáyé tẹ́ẹ̀fín lójú tọ́lọ́wọ́n bá sí abubakar rọ́dí àtàrọ̀dọ̀ ìmá ń sọ̀rọ̀ kan ó nílé an òbútúlíyà bìlà áfíà fa aṣkúrọ̀ kọ́lọ̀ ń mú tiẹ̀ pọ́ ń fẹ́ dánwò kó ń lè fa àlàáfíà dánwò kí n máa dúpẹ́ fún àlàáfíà tọ́rọ̀ ń fún mi yóò máa fi yànnà mo fi ń gbáwẹ̀ gbogbo tọ́lọ̀ fẹ́ fọ́sáfíì ń ṣe wọ́n wá ń bú mi pé à kò tiẹ̀ ìgbà àlàáfíà yìí ọlọ́run fi dánwò ní òtọ́ bá gbà nǹkan tí ọba fún mi ń kọ́ kí wọ́n máa lo àlàáfíà ń bá wọn àhábù ìlẹ́yà min an òbútílíyà bilmarodi fa asbir mo láìkì ẹ̀dùkọ́ lòun ó fi ààrẹ sàdéwò fún un lọ kí n tún máa dúpẹ́ rẹ̀ kí n máa ṣe sùúrù kí n máa sọ tẹwájú mo láìkì ẹ̀dù tẹ̀yìn lọ. afsam sórí ìkalẹ̀ wípé ọgbẹ́ ni tí ò ṣe fojú rí tẹ́ tọ́lọ́dọ̀ àwọn àjàn ló ti wá àwọn ń bọ̀ bẹ́ẹ̀ sì ni Medina nígbàtí àwọn iṣẹ́ ń sọ̀rọ̀ nípa Medina àti àwọn sàhábà náà wọ́n ní wàhíyà ardùn wàbíà nílùú wáyà mi arúbáwù ardìlá tí wọ́n bá nílé ẹ̀kẹ́ jẹ́lé alájàkálẹ̀ àrùn nínú ilẹ̀ tọ́lọ́wọ́n bá dá ìparapata kọ̀fẹ́ ẹ̀sẹ̀ ní tó tó Medina ardun wọ́dí a ilẹ̀ alájàkálẹ̀ àrùn ni tọ́yìn eléyìí wá jẹ́ àmọ̀ wípé Madina ìgẹ̀gẹ̀ ń pè ní ajákàrùn yìí ni tọ̀rùn madina ní wọ Madina bídà jálùmọ̀ sí ní wọbẹ̀ àṣẹlẹ̀ ìjẹ́ àmọ̀ gbọ́ wípé tọ̀rùn ó sì tún yàtọ̀ sí ni o wàbáwù ọkàn jẹ́kanu wàbáwù ni èyí bá ti wá jẹ́ wípé ikú ọ̀wọ̀ ọ̀wọ̀ yìí ọgbẹ́ tàwọn ni Madina. kò ní Medina à ń bọ̀ apákan àfààní lórí ilé ajẹ́pọ̀lì wọ Maka nítorí wípé ikú ọ̀wọ́ wọ́n kásẹ̀lẹ̀ ní Maka àwọn apákan àfààní tọ̀húnù ni lọ́dún wo ní sanata tisi'in wa arba'ina wa mi'a one hour and forty nine years táwọn sì jírọ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ maka wọn ni a jẹ́ pé madina táwọn bí dáko náà nù àwọn àfáà ni ẹ̀ńtọ́ bá sọ wípé maka náà bẹ́ẹ̀ kọ́mẹ́rì rẹ̀ wá ìyíntọ́ ṣẹlẹ̀ yìí nígbà náà lọ́hùn kìí ṣe ọgbẹ́ látọ̀dọ̀ àwọn àlìjẹ̀nà tó mú pú ọ̀wọ̀ wá àjàkálẹ̀ àrùn olùlọ́sẹlẹ̀ káwa gbàmú tí wọ́n bá lájàkálẹ̀ àrùn ṣẹlẹ̀ maka tàbí madina ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kìí ṣe ti tọ̀rùnù tí àwọn àjẹnú ṣe dédé rẹ̀ kí lè rí wa. جاء من حديث أبي هريرة رضي الله تعالى عنه وأرضاه عن طريق عمر ابن شبة في كتاب مكة أفهم بربو أواني أبو أنصر بيا نفسه المدينة ومكة المدينة wa makkata mahfufatani bil malaika medina àti mẹ́kà allah subhanahu wa ta'ala máa mọ́ kò méjèèjì ó fi hàn màlẹ́kà rọ kíríkà ó di hàn méjèèjì báyìí ìlú wa báyìí màlẹ́kà rọ kíríkà báyìí ala kulli naqbin minhuma malakun lórí gbogbo nákúbù lọ́dọ̀ lárúbáwá ó ní òtí ọba lu síbi nǹkan àṣetúmọ̀ ni pé gbogbo bí ọba wọ ìlú ní gbogbo ọ̀nà lọ́tún ni o lọ́sìn ni o láàrin lẹ́gbẹ̀ gbogbo bí ó bá wọ̀ lóhun lọ́lọ́run ti fọmọlẹ̀ ìka síbẹ̀ fara ayẹ kòrógbòhùnmá adẹjálù wọ́tọ̀rùn gbogbo ipa tí dàjálù bá sán kò lè wọ Mẹ́kà kò sì ní wọ Mẹ́dínà bákan náà àtọ̀rùnù wáxù àdá ikùn àlìjínní a máa fa tọ̀rún kí ọ jẹ́ ọgbẹ́ látọ̀dọ̀ àwọn àlìjẹ̀nù tábà ti wá jẹ́ pé tọ̀rún lára àwọn tẹ̀sán sọ pé lè fà á tó náà sì máa padà fa àjàkálẹ̀ àrùn ọgbẹ́ ni látọ̀dọ̀ àwọn àlìjẹ̀nù a jẹ́ pé kò lè wọ Mẹ́kà kò lè wọ Mẹ́dínà tá a bá wá ẹ gbọ́ pé àjàkálẹ̀ àrùn ṣẹlẹ̀ Mẹ́kà àwọn ṣẹlẹ̀ Mẹ́dínà kì í ṣe tọ̀rún ni ẹ ń bá wọn pè ń tọ̀rún mínà ìmọ̀jáàzì ọwọ́ ayátọ̀ ọ̀hún lò fún àbáwù gẹ́gẹ́ bó ṣe kóónù wàbáwò ìntàfẹ́ sọnù bó wà ní máa ń ṣẹlẹ̀ ọ̀dà tó a bá wà ní ọ̀gbìn àtọ́dọ̀ àlìjẹ̀nù tí èsì ṣe wípé wẹ́dà dàrú tàbí kẹ̀kẹ́ ṣẹlẹ̀ báwo wá ni yóò sì fà àwọn àfáàní kánà bá ara wa nítorí pé ọ̀sán ti ka àwọn kankan lẹ̀ fún wa ọ̀nà wúlò àlìjẹ̀nù fi máa ń ráyè ṣe tọ̀wọ́nù tí wọ́n sì yàn la òun náà ni àwọn nǹkan kan bẹ tí àwọn dókítà ilé ìgbóyé pé táfẹ́fẹ́ bá dàrú afẹ́fẹ́sẹ́ ẹ̀ẹ́ àjàkálẹ̀ àrùn lè ṣẹlẹ̀ pẹ̀lú àwọn èèyàn ń da nǹkan àgbàrá sójú ilẹ̀ sójú àgbàrá tí wọ́n sọ nǹkan tí tó fi di pé tàláwàsà lè jẹ́wù wẹ́dà dìpọ́ dàrú òórùn gbalẹ̀ gboko kò wà sásùn kankan gbà o láti bí òórùn àwọn kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nǹkan kan lọ dàrú tí nǹkan yìí fi wọlé wọ́n ní òun náà ń ṣẹlẹ̀ nínú ara wa ṣùgbọ́n nìkan ò lè rínà rí bẹ́ẹ̀ àfi àwọn tọ́lọ̀ ń fi hàn náà làwọn ànábì rẹ̀ nígbò wa ni wọ́n máa ń ṣẹlẹ̀ ká mú sọ́wọ́ gbogbo tí alásọ́sá ń dá mọ́ wa láà tọ́jẹ́ tọ̀ bí i tọ́jẹ́ wípé tí nǹkan ìbá fẹ́ ṣẹlẹ̀ gbogbo sísítẹ́ẹ̀mù ara máa ń chẹ́ǹjì yóò tún wá wálẹ̀ padà àsìkò tẹ́sùn wọlé ni nítorí pé dídàrú ti jáwù fún tayéta ilẹ̀ fojú rí ìdàrú nǹkan yìí ó ń bẹ lára àwọn tí ó máa ran irin iṣẹ́ tiẹ̀ náà lọ́wọ́ bí ibo ó ní àsìkò ìgbà tí ìṣẹ̀lẹ̀ ìbínú bú bá ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹ̀ǹgbẹ́ tí bá ń bínú tí bínú yìí agbára àtomi àtẹ̀jẹ́ ara rẹ̀ ó ti dàrú lásìkò sísẹ́mà rẹ̀ ti dàrú kó tó di pé yọ wálẹ̀ padà nígbòjú ẹ̀ bá wálẹ̀ ni táìmù ìsírè ìrìnsí àwọn àlìjànú yóò sírẹ́ lásìkò ààyè àwọn ṣèitán yóò sírẹ́ lásìkò ó sì jẹ́ àsìkò tí màláíkà máa ń wóyàn lọ́ọ̀kan báyìí náà tọ́lọ̀ ń fi tìwà kí wọ́n máa sọ wa bákan náà ìsúnmọ́ ẹlẹ́tọ̀ èèyàn gbogbo ara làmọ̀ yìí pé jíjáde omi gbogbo ara ní ìṣiṣẹ́ rẹ̀ àsìkò kan ni tí máa ń sílẹ̀kùn lẹ́fà wọn ṣèyítọ́n ẹni tí ọba ti aṣọ náà bí kò àmì àdéhùn àbí Abbas àsìkò tí ẹ máa ráyè wọlé ni torí pé gbogbo àná ọ dàrú lásìkò kó tó gbé yóò tó tó padà bóyá gbangba yé dàrú lẹ́rí ti kí ni o wà báwo ìtẹ́yìn tú. Ah. naam àmbọ̀ afẹ́ jẹ́ àkọ́kọ́ máa ìpìlẹ̀ tó sàm fi ń sọ pé wáxù àdáìnàmì jìn eléyìí wá rẹ̀ táà bá kàkà ti rí pé àwọn èèyàn kú ní kú ọ̀wọ́wọ́ a jẹ́ wípé àjàkálẹ̀ àrùn làápè <clears throat> kìí ṣe àjàkálẹ̀ àrùn náà ni gbogbo rẹ̀ èyí tánàbí lè sọ tí a lè gbọ́yé àfikọ́jẹ́ pẹ́lọ́gbẹ̀rẹ̀ tọ́nà ń sọ fún òlélẹ́ ọjẹ́ kan bákan náà anabi sallallahu alayhi wa sallam nígbà tó yá a rí ẹ̀rí kan báwọn ẹ̀rí mi ìbá tó wá wípé hamsa ń báwọn èèyàn sọ̀rọ̀ ǹjọ́ kan àdàbìnà hadithi usam bin zayd àmì ìbá ní ẹ sì máa wo wọn bá bìnrin sàn lérí ọmọ bí usam ṣe gbọ́n kan gbàdá ànábì ní tọ̀ọ̀rún tọ̀ọ̀rún baqiyatu rijzin ila ala ta'ifatin bani isra'il àṣẹkùbọ̀ ìbínúbú ríjìsù ìyà ni a ń pè bẹ́ẹ̀ lọ́wọ́ ríjìsù ẹ̀gbin ni a ń pè bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn a tún máa lo méjèèjì fúnra wọn. àṣẹkùbọ̀ ìyà ni o ó ti ṣẹlẹ̀ rí sáàbà ní Israel ṣùgbọ́n nígbà tí yá ìṣẹlẹ̀ ralẹ̀ralẹ̀ tó kù ńlẹ̀ ọlọ́run bá sọ̀tà sọ wípé òun tún fi jẹ ẹlòmíì khususan tó bá ti gbérù gbèsè tiẹ̀ gbé kí wá ní yàrá ẹ jẹ́ àlọ́ sọ́dọ̀ ìmáàmù wa tọ́bárí rahimahullah rahmatan wasi'a hadha al-irsal qawi wa muttasil al-isnad wípé kana fi bani kana sabiqan fi qaryatin rajulun yuqalu balham ẹnìkan mìíràn jẹ́ balham abidu ni kana mujaba da'wa tó bá bi Allah subhanahu wa ta'ala iman gbàdúrà rẹ̀ abidu ni silon silon asa wa pàṣẹ fún anabi Musa àtàwọn èèyàn rẹ̀ wípé kí wọ́n lọ rèé gba ìlú àwọn balẹ̀ àmú àwọn èsì wa máa bá anabi Musa ń bọ̀ àtàwọn èèyàn rẹ̀ wọ́n bá lọ bá balẹ̀ àmú wípé a lè kojú àwọn tí ń bọ̀ o ṣùgbọ́n bá ní bẹ́lọ̀n

ó ní ẹni mẹ́dàn o ah, irú wà láwa ilé àwọn èyí sì ń bọ́ báyìí náà wọ́n náà dẹ́ o bọ́ ìyá làwọn aráàlú bá sara wọn jọ wípé bẹ́ẹ̀ àmú tẹ́ ń wo ìná kọ́sà ní ìdí ayé àgbẹ̀ ń pẹ́ bá ti sàdúrà yọ ọ́ bọ̀ sí ojú ẹsẹ̀ ẹjẹ́ á sì tó ọkọ̀ fún ká sì tó lé owó oríṣi kankan bí wọ́n ṣe kó àdíyà tọ̀pọ̀ wà náà oríṣi àdáyà owó ah, ẹ mọ̀ sí ẹ̀yìn aráàlú kankan ọgbà tán nìyà ọrụ ekpe a ń sọ naa yìí kú lórí rẹ̀ na náà ẹ̀sáfilé ilẹ̀ báyìí náà mọ̀ bọ̀ sọ̀rọ̀ èpè ọ̀dà ẹ̀jẹ̀ ń tún ẹ̀jẹ̀ mi ó tún dìrẹ̀ bẹ́ẹ̀ sọ yìí pé kọ́mọ́sí múnià wá ń bilẹ̀ kí ni a sọ fún ọ wọn ẹlẹ́ẹ̀kejì ni pé kò ní pẹ́ mọ̀dàwò ewu lewo yẹn sáà ràn án ẹni yìí mi lọ́dọ̀ wọn náà gbogbo ohun tí tún dáadáa kẹbọn yìí o wọn ti kẹbọn da lọba bẹ̀rẹ̀ ìpè ojú ẹsẹ̀ làṣẹ bá dé látọ̀dọ̀ Ọlọ́run ọba wípé káàrin ọmọ yìí lórí àwọn ọjọ́ rẹ̀ tó àwọn pé Musa àtàwọn èèyàn rẹ̀ yóò ní àwọn èèyàn mi àtẹmí náà kádàwọ ọba wa tó ti fẹ́ sọ nǹkan náà bí Musa àtàwọn èèyàn tọ́ba ti débi yóò dà kọ wọn yóò dà kọ sí sí wọn ahọ́n rẹ̀ ó change yóò máa dà padà sílùú wọn gbogbo wọn bá ń wò pé ṣé èpè èdè ń di balẹ̀ amú àwọn léde òde àbí kí a ní awúlẹ̀ nù yìí nígbà òsè tó ṣe tán tójú ẹ̀ wáyọ̀ náà sọ ọmọ ogun tó wí ó ní kí ló ń sọ pé bí ń tẹ ah ọlọ́wọ́n bá bó ṣe dùn bá lò náà ló tún gbẹlẹgẹ́ ó ní ẹ má wọrí ń tà á ṣe kù múrù ní sáyàkọ́n fali yakhrujna mutabarrijat ọyẹ lọ sàwọn tó bá fáyín dùnú àwọn ọmọbìnrin wa ẹ wá jẹ́ wọn wọ lóńfò kí wọ́n faralẹ̀ ẹ wá sọ fún kálukú wípé àwọn bàdí sọ ìtẹ̀ ń bọ̀ ibi tí wọ́n kọ́ dúró sí tí wọ́n ti ń sinmi kó pé wọ́n rọ̀ lù à ẹ̀ dáwọ́ bíbẹ̀ ẹ wá sọ fún kọ̀ọ̀kan nù wọn gbogbo bí wọn bá ti ń fọkàn lára rẹ kọ́mọ̀sá o títí títí títí tá fi rí àwọn tí ọ̀bàrán ṣe zina ah, wọn ni solution àtò wa sí ọ̀rẹ́ lọ́sọ̀rọ̀ àwọn fàbí hmm, ètè tí mo ètè ni ṣùgbọ́n ẹ̀jẹ̀ á lò nítorí pé àṣà ń wọ nígbà tó ń ṣe pẹ̀lẹ́ wọ́n sàn bẹ́ẹ̀ nù wa àṣà mọ̀ wọ́rí bó náà sì jó àwọn èèyàn rẹ nu ọba kan ọlọ́gbọ̀n wọn bá da àwọn obìnrin ta ọmọbìnrin kan wà ń bẹ nù ọmọbìnrin wọn tọ́jú wípé ìyàwó jẹ́rí wọ́n ń pè ní kista بكسر كاف وسكون الشين òun ńgbà tí múra tí ẹ̀bí ṣe múra nkankan wọn bá ní Israel ẹ̀ńtọ́ sáré sínú wọn wọn ń pè ní Zimri na méjèèjì bá jọ ń zizina lójú àwọn èèyàn ní gbangba Allah subhanahu wa ta'ala wa bínú sí àbáni Israel ẹnìkan wá ń bọ̀ tó jẹ́ àrọ̀dọ́mọdọ́mọ harun tó ń jaruma harun ni jíàmí wọ́n ń pè ní finhas olówó amú ọkọ̀ tó fi gún àwọn méjèèjì Allah subhanahu wa ta'ala ni pé ọfọkọgbọn o ọfọkọgbọn o èyí tí mò ń pè ní àyànfẹ́ pé mo nífẹ̀ẹ́ yín mo rán nàbí sìn kẹ́ ẹ máa ṣe tèmi lórílẹ̀ kẹ́ ẹ máa ṣe tí mò ń fẹ́ mo sì fẹ́ gba orí ńlá fún yín lẹ́wọ́n lọ́dẹ́lẹ̀ ìwo ọ̀dà tọ̀hún ń sì wàá sọ̀kalẹ̀ fún yín ojú ẹsẹ̀ lọ́lọ́run bá bínú sí wọn orí ìbínú yìí ó ní àrùn ìbádé láàrin bí wọ́n ṣe pọ̀ tóun min yawmin wahidin lọ́jọ́ kan ṣoṣo pé famata minhum sab'una alf seventy thousand ku ẹ wá dákan tá a bá wá ń sọ̀rọ̀ nípa jíò àkọ́kọ́ àjàkálẹ̀ àrùn wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀bólà tọ́kọsẹ̀rẹ̀ láyé àwọn òní àfàfáyé ṣe é mọ̀ pé táwọn sí ń bẹ̀yìn lọ́n bá àṣìjọ sí ń bẹ̀yìn a sá lò kèé ṣe ọ̀tọ̀ láyé táwọn lò ayé tá a lò náà náà lò nàám ayé tá a lò náà ṣe kí ni o náà náà lò a jẹ́ wípé tá ń kọ́kọ́ kó wà láì báyé àwọn Bani àrí ẹ̀rí eléyìí àwọn tó rẹ́rìí mi ọ jẹ́ wáxù tọ̀hún máa jẹ́ wáxù àdẹ́rìn mi jìn àwọn ọ̀tá wa nínú àwọn àlìjẹ̀nà ń fà bákan náà a sì máa ó sì tún jẹ́ ralẹ̀ralẹ̀ bínú ọlọ́run kẹ́tọ́ ti ṣẹlẹ̀ rí lórílẹ̀ sí àwọn sáwọn èèyàn kan àwọn náà sì ni àwọn náà ni Bani Israel àwọn ẹni ibi náà rí o wọ́n láwọn làwọn táwọn ò ní mọ́zù táwọn ọmọ san alágbára mẹ́lẹ̀ wàláì wọ́n yọ̀ mọ́mù kú mọ́sálásí o wọ́n sì wọ́lọ̀ di bọ́ọ̀lù wọ́n tún wá bọ́ sọ́ọ́lẹ̀ pẹ̀lú singlet à ń fọ́ ráyà jẹ̀mọ́ àwọn adé pé ah, báyìí mọ́ nẹ́yìn tàti pẹ̀lú bá ma súnà ẹgbẹ́ ní lọ kápẹ́ kí ṣáì gan súnà nẹ́yìn tàti kí ni bí akíntọ́ta kọ́ta torí pé ń wo bọ́ọ̀lù ọ̀n tí ó sì ti yọ kú lé ẹsẹ̀ ìpínlẹ̀ rẹ̀ lé rẹ̀ ibi tàbí jọ́rin jí ewu ààrẹ wọ́n sì yọ kú

wọ́n sì ń kakú lára rẹ̀ pásítọ̀ kan súnmi àtẹ̀yìn o ojú kanu. lọ́nà mi amsan tó wá ní nínú mi nínú ẹgbàá mi àdúgbò tó ní sẹ̀pẹ́ àti rí àkọ́kọ́ àárẹ̀ kejì àwọn nǹkan bẹ́ẹ̀ ta sọ pé láíláí tí ìbínú ọlọ́run bá dé lójijì lẹ́ẹ̀kan náà sí ìwà kan táwọn èèyàn hù lórílẹ̀ tó bá fẹ́ bínú kò ní ìdí kọ́ jẹ́ pé ẹ àwọn èèyàn ní ń pẹran nǹkan wọ́n wá ń dẹ́jì ẹran jọ wọn ò fọ́ wọ́n tó wá ń dalẹ̀ mọ́bẹ̀ nǹkan kan no ọ̀sẹ̀rẹ̀ máa wínú bá ẹlẹ́ẹ̀kẹta dáwàtú nábì yín àbí tó sọ wípé ṣé tọ̀ọ̀rùnù lẹ́ ń bí mi ń pa rẹ̀ kọ́dà àdúà kan ni tí ànábì kan lórílẹ̀ tọ́tọ̀rọ̀ rí. fáwọn èèyàn rẹ ah táǹtọ̀rọ̀ ẹ̀ wọ́n láti nàbí fáwọn fáwọn èèyàn rẹ ọ̀tá ní àbí ọ̀ní àwọn èèyàn rẹ̀ náà ni. ọ̀nàwó agbáwa hádà jẹ́ à fi qissat nabiyyi llahi Dawud ànàbí Dawud ńgbà tó náà tó ń kún àbàní Israili jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tọ́lọ̀ ń bá ti á ní wọ́n sọ ha wọ́n ní tọ́lọ̀mbá ní ẹ̀bọ́ òde lọ́sàn òòrùn tọ́lọ̀mbá ní kò burú ọkùnrin ni kọ́ máa fẹ́bìn o kóbìn náà kọ́ máa fọ́kùnrin wọ́n ni náà kọ́kùn ọmọ fọ́kùnrin kóbìn ọmọ fọ́bìn ẹ má jẹ́rìí bá o wọ́n ni náà ọlọ́run sọ tiẹ̀ wọ́n wá sí gbogbo kíní kíní inú wa ń bí ọlọ́sọ̀ tara sí wọn fọwọ́ àlọ́ ilà Dawud àbí wa ń bá níbi Dawud sọ̀rọ̀ wípé mo ń bínú sáà bà ní Israel mo sì ti pinnu lórí pé ń fìyà jẹun mo wá tijú wa nàbí wọn tó ń bẹ láàrin wọn ìyá wa rè torí rẹ ní òye ń sọ yàká lójú ẹsẹ̀ màá wá ní mùkànnù mẹ́ta bàtà mi dàrú bá tí ń dirẹ̀ bẹ́ pásítọ̀ ní kò burú alẹ́kọ́àtù kí n dẹ èèyàn sí án kó ń kálukú wọn kúkú ebi lọ àbí dàrú nínú de ní ẹlẹ́ẹ̀kejì nǹkan usalitu alayhim al-aduwwa limudati shahrayn wọ́n di ọ̀tá sí ẹ tí èyí sàtara wọn fó di di oṣù méjì ni wọ́n máa pàǹpà pàǹjọ ojúmọ́ ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ àtọ̀rún kí n dẹ ikú ọ̀wọ̀ọ̀wọ̀ sí wọn tí ń túmọ̀ bínú èmi ọlọ́wọ́n bá sí wọn kí wọ́n sì kú àmì dàwùdù kó wọn jọ ó sì bá a sọ̀rọ̀ intense intense ntọ́nà ló ń fẹ́ sí rí wọ́n ní ha. Ah, kí wọ́n ní ká ṣe bẹ́ẹ̀ náà ìkànlẹ́ àmúrú mẹ́ta ẹ̀ta wọ́n ti parí láti sánmà bẹ́ẹ̀ ni àmúrú mẹ́ta ẹ̀ta kò sọ́gbọ́n. àbí Dawud ní kílẹ̀ wá fẹ́ wọ́n ní kò burú ìwọ náà lànà bí wa ọlọ́kàn kẹ̀sì ni ọ ìwọ ni ọba ní ikhtar lana bá ní mọ́kàn fàtàrọ̀ tọ̀ọ̀rùn ọwọ́ abá wọn mú ikú ọlọ́wọ́ yìí kí sì ni tó jẹ́ ọba wọn mú torí pé ànábì kí ọ wà lẹ́mìí rẹ̀ nítorí wípé àwa náà mọ ikú ebi yẹ ebi ma ń pààyàn díẹ̀díẹ̀ ni pẹ̀lú ìrìnàtọ́ pọ̀ kọ́tà náà sì dé ìrankíran pípa náà wọ́n pa wọ́n ọwọ́ nídàá náà òun fara mọ́ ìbínú ọlọ́run tí ó mú lọ lẹ́ẹ̀kan náà ìyẹn ò famata nu riwaya ti wọn pín méjì seventy thousand ló kú lọ́wọ́ yọ kó tó di pé òrùwọ ní rúwáyà mi hundred thousand ọ wá sí pàǹdà wà ndí rẹ bẹ́ẹ̀ ọlọ́wọ́ aká nǹkan yẹn lẹ̀ padà ẹ dákun tá n kọ́kọ́ forí ibú forí lẹ̀ náà bani Israel tẹ́mi àti múlọ́ rẹ̀ níìsín náà àwọn ẹ̀ bẹ́ẹ̀ ní fífa tá n sọ pé a máa ṣeré náà tá n kéwù tiẹ̀ débi pé à ẹ̀ ntọ́ba gbogbo nǹkan lẹ̀ sí dá sí eré tí ó dìna wà lẹ́ẹ̀sùn nìjà ṣe àní ta ni ń dayọ̀ náà rú bẹ́ẹ̀lì tẹ́rìsìtì kẹta iláyé àánáàánú àní kí sì ni tó jẹ́ kí wọ́n rí ṣe gbogbo Israeli lẹ́nìí population wọn pátápátá lókè bẹ́ẹ̀ ọ̀wọ́ àwọn yahudi tí ń gbé new york ní us wọ́n ju gbogbo population israeli gan lọ àwọn wà ládìọ́lá abẹ ọ̀ndángótè ibẹ̀ ní us gbogbo tọ́jọ́ mọ́ wò ní gbogbo bí ó wà lù wọ́n ti jẹ gàba lórí rẹ̀ tí pé àwọn ni à ń kọ̀ntró owó òlù kọ̀ wá sí pátì tí àwọn fà kalẹ̀ àwọn ni wọ́n sponsor rẹ̀ ẹni tí ọba fi tiẹ́ ṣe ń bá bá àṣálẹ̀ kò lè ríbi kẹ̀kẹ́ dé bọ́bá wa dé bẹ́tà wọ́n sọ ní tí wọ́n máa ṣe táwa ní darí ayé. àwọn sì máa ṣe ń gbẹ pé ntí àwọn ń fẹ́ òun náà ni ìwà ní fákùtì àbánàbí lòun ọwọ́ ajé wọn lè mọ́ láti sánmà ìwà wo ni ń wù ìwà kí ó sì rọ̀ ọ̀yàn lọ́rùn láti fi ẹ̀jẹ̀ ẹnu kí o sì máa tutọ́ funfun jáde ẹgbẹ́ mùsùlùmí ẹsẹ̀ ntí fẹ́rẹ̀ mùtúmọ̀ fẹ́rẹ̀ ṣùgbọ́n wọn wọn mọ̀ rẹ́rìn ṣe ntí ń bá tiẹ̀ jẹ́ ẹni tí wọ́n bá sì fẹ́ bà ló kọjẹ́ tí wọ́n fẹ́ dọ̀rọ̀ ẹ̀rù pátá wọ́n wà gbé kọ́ gbogbo ayé lọ́rùn tí kò wá sẹ́ni tí ó rì sí èèyàn rẹ̀ láyé èèyàn báwọn a ọ̀nà mẹ́ta yìí tó múlẹ̀ bẹ́ẹ̀ wípé ṣùgbọ́n rìwáyà ní ìtura wípé ìbínú kànírí tọ́lọ̀ ń ti lò wọ́pọ̀ alàmìnkí àná kọ́bílà fún fáwọn tó ti lọ sáájú yín gbọ́nà tó ti lọ sáájú wáyé méjèèjì tá a mú ẹ̀ bàní ìsọ̀rí náà ní ẹni méjèèjì sáà kẹfẹ̀rí náà ti kó wẹ́rì àwọn afáàní àti kórí wọ́n ní gbogbo ìṣẹ̀lẹ̀ wọ́n ní hádà nàbí yóò lọ́yìn Musa annabi Musa amara rabbu subhanahu wa ta'ala an ya'muru kullu an ya'muru kullu rajulin min bani israel an yadhba kabshan Allah subhanahu wa ta'ala nígbà gbogbo ẹ̀ díjúdá fún bani israel Allah sọ fún Ànábì Mùsá pé sọ fún bani israel kí wọ́n lọ pa àgbò ẹnìkọ̀ọ̀kan kó pa àgbò ìbínú mi ń bọ̀ tí wọ́n bá pa àgbò yìí kí wọ́n kọ́ bẹ̀jẹ̀ rẹ̀ kó ń fi yí ara lé rẹ̀ báyìí wọ́n bá ń ṣe àwọn kíbùtù tí wọ́n ní mísọ̀rọ̀ tí wọ́n fi àjẹ́ òkúta kí wà ní túnmí ìtẹ́ǹdẹ́ wọn wọ́n ni ìyà kan bọ̀ àbáyé ní ọba tó bú ẹ̀rì ìyàwó ń bọ̀ àbá wọn ẹ̀jẹ̀ a fi ala ń kọ́ wọ́n ní hadihi alamatun eléyìí ọba subhanahu wa ta'ala tí nǹkan bá ti ń sọ̀ kalẹ̀ bọ̀ gbogbo bí nǹkan ìbáwà ni ọmọ ìyàlẹ̀ wọ́n tún yí sí ní a ti gbọ́ wípé seventy thousand ní wáyà mi twenty thousand nínú àwọn èèyàn firaun wọn ti kú falamma waqa'a alayhim ar-rijz qalu ya musa di walana rabbaka bima 'ahida 'indak wọn ni n tọ́ fa sábàbí aya ni ní suratul A'raf ìrẹ musa ah tọ́ ọba lè bẹ́lọ̀ nǹkan bá ní mo ríjìzù yìí lọ ìyá tọ́ wọ́n mọ̀ ìbínú Allah subhanahu wa ta'ala tọ́ bá bá ní lọ ah bàní ìsọ̀rìlì sí ayé tó bá kọ́kọ́ ọgbọ́n fún ọmọ ọkọ̀ náà sí àwọn tí wọ́n fún ìlú wọ́n ti kó òkú ẹrú náà dà wọ́n lẹ̀ tó ń ti bẹ́ ọ̀sán ń gbà tó ń padà sí bẹ́ẹ̀ fún wa kí ni ń padà ń ṣe wọ́n tó padà sẹ́rí síbi tí wà lórí rẹ̀ lálákọ̀ọ́kọ́ ala kulli àgbọ̀yé wípé àtọ̀rùn ní ọ yàtọ̀ sí àlìwàbáwù wàbáwù kótó ọ̀hún nùnú torí tọ̀húnù ní wọ mẹ́kà kò sí wọ kíni o kò ní wọ mẹ́dínà àwọn tí wọ́n ní tọ̀húnù wọ mẹ́kà rí ní ọdún 149 àwọn àfáà ní ẹ̀ẹ́lẹ́rìí o pẹ̀lú hadithi àbí ìrẹ́rẹ́ yìí táwọn sọ wípé àti mẹ́dínà o àti mẹ́kà o Allah subhanahu wa ta'ala jí kíni o ó fi màláíkà àrò kiri káwa àtúbẹ̀rù yìí láàrín tá a gbé o ní wípé aliwabáwù ńlá wa fẹ́ sẹ̀sẹ̀ wà débi orí rẹ̀ ìntà ń pè ní àjàkálẹ̀ àrùn tó bá wá ṣẹlẹ̀ nílùú téèyàn wà àti sọ pé n tó lè fàpọ̀ tó bá wá ṣẹlẹ̀ nílùú tá a wà kí ni tí ànábì sọ pé n ń bẹ́nu bí ó ti ṣẹlẹ̀ kó ṣe kí ni tá samson parí ó dé ní ẹni tí bá ń bẹ́ ń ta abẹ kí ni tí ànábì sallallahu alaihi wasallam tó sọ ń parí ẹni tó bá wá kú tó jẹ́ kèfèrí tó bá nǹkan lọ kí ni tá samson parí ẹ ń bá jẹ́ mú mi ní. tó bá nǹkan yẹn lọ kí ni tí ànábì sàṣàn tọ́sọ nípa rẹ̀ ẹn tó bá wá jẹ́ wípé ìlú wọn ló ti anabi sasan so nipa sáà lẹ́tọ̀ọ́ ká máa ka kùnúùtù tí tí ó fi lọ kí ni àkùwálù àwọn alẹ́ ilmi fi hàdà bíyàwó ni min ar-rahman min huna nastamiru fi hadhihi al-khutba fi al-jumu'ah al-qadima in kana bá kì í ya wala hawla wala quwwata illa billah alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wàlà ard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 وكذلك الموت الحادث عن هذا المرض وكذلك السبب الفاعل لهذا المرض ومن هذا السبب قال عن العلم قد كان الأطباء لا يعرفون بعض الأشياء لأنها من المغيبات لم تخبر إلا الرسل إن الرسل أخبرت بالمغيبات من قبل ربهم سبحانه وتعالى فصاروا أعلم الناس بأمور الله سبحانه وتعالى لذلك تنوعت النقول عن رسول الله صلى الله عليه وسلم عن الطاعون وبهذا فرق العلماء علماء الدين بين الوباء والطاعون حتى أدركوا أن بينهما عموما وخصوصا فكل طاعون وباء وليس كل وباء طاعون فالطواعين أنواع منها ما قال رسول الله صلى الله عليه وسلم أنه بسبب وخز أعدائنا من الجن جاء هذا في مسند بإسناد حسن الحديث أبي موسى الأشعري رضي الله تعالى عنه وأرضاه وكذلك جاء رسول الله صلى الله عليه وسلم أن هذا الوباء أي هذا الطاعون إنما هو بقية رجز وبقية عذاب وبقية رجس أرسل على بني إسرائيل قد قصصنا عليكم ما جاء عند امام الطبراني باسناد متصل على أن الله سبحانه وتعالى قد أهلك من بني إسرائيل سبعين ألف نفر في يوم وكذلك ما جاء في قصة نبي الله داود لماذا؟ لأن على العلم قالوا بأنه مما نقل عن رسول الله صلى الله عليه وسلم أن هذا الطاعون سابقا قد كان دعوة نبي من الأنبياء وهذا في قصة نبي الله داود عليه الصلاة والسلام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 اتقوا الله كما أمركم بذلك قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله أيد أهل العلم قولهم بأن الطاعون بينه وبين الوباء فرق يسير على أن رسول الله صلى الله عليه وسلم دعا ربه واستجاب الله سبحانه وتعالى دعوته بألا يدخل المدينة ومكة المكرمة ومكة المكرمة الدجال والطاعون هذا من حديث الذي أخرجه الإمام البخاري رحمه الله تعالى من حديث أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة الدجال والطاعون وكذلك كان رسول الله صلى الله عليه وسلم أراه ربه سبحانه وتعالى أشياء كثيرة ضمن الرسول صلى الله عليه وسلم لأمته أن المدينة ومكة المكرمة لا يدخلهما الطاعون ولا الدجال جاء هذا في كتاب مكة من حديث أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المدينة ومكة محفوفتان بالملائكة على كل نقب منهما ملك فلا يقربهما الدجال ولا الطاعون صلوات الله وسلامه عليه عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد سأل ربه كثيرا أن يخفف على أمته لذلك كان هذا الطاعون دعوة نبي قبلنا وكذلك دعوة نبينا لينال كثير من هذه الأمة الشهادة جاء هذا في المسند من أحمد من حديث أبي موسى الأشعري رضي الله عنه وارضاه قال قال رسول الله صلى الله عليه وسلم فناو أمتي بالتعن والتعون قيل يا رسول الله فهذا التعون فهذا التعن قد عرفناه فما التعون فقال رسول رسول الله صلى الله عليه وسلم الطاعون واخذ أعدائكم من الجن ففي كل شهادة إن شاء الله الرحمن نستمر في هذه الخطبة في الجمعة القادمة بما تعلق بأمر من وقع هذا الوباء في بلاده هل له أن يخرج منه إلى غير من البلدان أو بد أن يمكث في هذا المكان راضيا بقضاء الله سبحانه وتعالى ومتلذذا ببلاء الله سبحانه وتعالى لعله ينال رحمة ربه في الآخرة إن شاء الله تعالى كل هذا نبينه ونأتي بأقوال العلم فيما تعلق بالقنوت في مثل هذا الوقت لرفع ليلة سبحانه وتعالى هذا الوباء نسأل الله الذي لا إله إلا هو أن يديم أعمارنا على خير والطاعة وإذا أراد سبحانه وتعالى بعباده بالأرض فتنة أن يقبضنا إليه غير مفتونين اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين ودمر اعداءك اعداء الدين اللهم دمر اعداءك اعداء الدين اللهم ربنا انتقم لنا اللهم انتقم لنا اللهم انتقم لنا ولعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الاوطان اللهم ربنا عليك باعدائك واعدائنا اللهم ربنا دمرهم اجمعين الذين يصدون عن سبيلك ويقتلون اولياءك اللهم ربنا احسن عددا واقتلهم بلدا ولا تبقي منهم أحدا اللهم ربنا وحر صفوف المسلمين ودم شتات المسلمين وردنا إليك ردا جميلا اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم ربنا ردنا إليك ردا جميلا يا حي يا قيوم برحمتك نستجيب أصل لنا شأننا كله ولا تكلنا لأنفسنا طرفة عين ولا إلى أدنى من ذلك ولا إلى أحد من خلقك يا أرحم الراحمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ في بنفسه وثنى بملائكته وثلث ربنا سبحانه وتعالى بكم فقال سبحانه وتسامى